الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى وبركاته أشهد أن لا محمد صلى الله عليه وسلم أدعو الله سبحانه وتعالى أتقوى بك أقوى سنة الله وصحابه gbogbo àti ọlọ́wọ́ lórí ìlànà ní sọ ọlọ́wọ́ lórí ìṣẹ́lá nítorí ti ìjọ ìjà sí àmà àtàwọn sọ̀hánì tó kàn án kọ́mọ́tà ti ẹ̀sùn kọ̀ọ̀kan wọn náà ti pa bá pẹ̀lú ìyọ̀nà àwọn sọ̀hánì tó kàn án á tẹ̀síwájú lórí àlàyé tí a bá lọ nínú sọ́lá tẹ̀síwájú ayé àti ẹlẹ́kẹ̀ẹ́dàdà tó jẹ́ pé ó náà ní ìparí sọ́ra yìí tó ó náà ní agbóyànjú láti kà lórí. nínú ìjọba wa tó kọjá àtọ̀ nípa bí ọlọ́ọ̀bá àti ìjọba ti pàmò ìsọ̀bá wa lọ sọ́dà ńláṣẹ́ ìpè tó ṣe ìdáwó fún ẹnikẹ́ni tí ọlọ́wọ́ bá níbi nínú àwọn obìnrin àwọn arámọ́ta tó bá lù tó lù ní ìsìlámù. bákan náà kí ni àwọn ìdájọ́ tó rò mọ́ nígbà tí obìnrin ìfèrí nígbà tó bá ti mùsùlùmí tó bá ti ń dá àti ìdájọ́ tí ó papọ̀ mọ́ kí ọkùnrin mùsùlùmí ọkùnrin èbèrè kó gba ìlà kí àwọn olùsọ̀ ní èbèrè. eléyìí òun náà ni ìdájọ́ ọlọ́run bá ìjọba tí ọlọ́run bá ìjọba sọ̀rọ̀ ilẹ̀ fún wa nínú àwọn ayàtà ti ìgbà síwájú. àtọ́kùnrin wa ní ìjẹ̀ta pé ìdáwò tọ́lọ̀ bá ìjọba ní sí anábíà Muhammad sallallahu alaihi wasallam tí ó ti mú àwọn obìnrin tí wọ́n gba ìbámu gba ìsìláàmù òun náà ló wà níbi àyà ẹlẹ́ẹ̀kejì náà ibi tí ọlọ́wọ́ àdìgbọ́lá ti ń sọ fún wa àwọn onílẹ̀ ìṣẹ̀fọ́ àti ìjì yàrá. يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم الله الكريم يا أيها النبي إلى النبي إذا جاءك المؤمنات tí àwọn obìnrin tí wọ́n jẹ́ olùgbàgbọ́ tí wọ́n bá wá bá ìrẹ́ àmẹ́jọ́ Muhammad sallallahu alaihi wa sallam yorùbá ṣe ìlànà tí wọ́n wá pé bẹ́ẹ̀ à yàní wọ́n gbé àdéhùn pẹ̀lú ìrẹ́ àmẹ́jọ́ Muhammad sallallahu alaihi wa sallam lórí pé àlá àlá yushrikna billahi shay'a ipe àwọn òní ṣẹbọ mọ́ gbàtà mẹ́rin sallallahu alaihi wa sallam. nígbà tí ànábì wọ mọ́kà sáńdì ṣe tọ́kù mọ́kà lásìkò yìí àwọn obìnrin ọwọ́ bá ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ti gba wọ́n islam wọ́n láwọn ti gba islam wọ́n sì wá bá ànábì sallallahu alaihi wasallam láti kéde islam ọmọ ànábì sallallahu alaihi wasallam kò látara bẹ́ẹ̀ òun náà ni ọlọ́run bá àdéjọ láti ká sallallahu alaihi wasallam láti ike èyíkéyìí obìnrin tíwájú wa bá ọ ike òfé wọlé islam ìyá àti gbọ́dọ̀ pété àfún wa kó o sì dáwọ fún wa pẹ̀lú àwọn gbọ́dọ̀ tí ń bọ̀ yìí allah ní ṣíríkì náà bìlá jẹ́ oyé wọn wọ́n bá ti mọ̀ pé àwọn gba islam lóòótọ́ wọn ò ní tẹ̀bọ̀ mọ́ pé àwọn ò ní pa nǹkan míì papọ̀ mọ́ allah subhanahu wa ta'ala. sọ eléyìí òun náà ní àkọ́kọ́ ìgbésẹ̀ fún ẹnikẹ́ni tí wọ́n fẹ́ wọ ní islam yóò kọ́kọ́ gbà yí pé gbogbo nǹkan tó bá ti jẹ́ ìfà nǹkan nípa kọ̀ọ̀mọ́ náà ọba àlejòọ́lá òun gbọ́dọ̀ gbé ìlú sílẹ̀ tó kìí ṣe fún àwọn ìyàwó àwọn obìnrin mùsùlùmí nìkan lásìkò yẹn ó wà títí lọ láéláé ni gbogbo ẹni tó bá ti ní láti wọ ní islam ó gbọ́dọ̀ pa gbogbo oníṣẹ́ lọ sí i torí pé ìwọ islam ìtumọ̀ ìdí náà ni pé ìmú Allah subhanahu wa ta'ala lọ́kàn tuntun ìpa gbogbo àwọn nǹkan míì tí wọ́n jọ́sìn fún lẹ́yìn Allah subhanahu wa ta'ala ìpa gbogbo àwọn nǹkan yẹn ti ẹ òun náà ni wọ́n pè ní kíni ìpènyàn wọnú Islam sọlọ́n ọba àdìsọ́lá wa ní wọ́n gbọ́dọ̀ gbádùn pẹ̀lú rẹ̀ pé Allah yushrikna billah ìpè àwọn òní pàǹkankan míì papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala. ìyàwó Aisha radiyallahu anha wọ́n nígbà tó náà bá àdúgbò láti kàmí sallallahu alaihi wasallam láti pé káàmì bí ó ṣe ìdánwò fún wa wọn ní àyà yìí òun ní àdàmì sallallahu alaihi wasallam ló fi ṣèdánwò fún wa. ìyàwó ẹ̀ṣẹ̀ wa ní kọ̀mọ́nà kọ́rọ̀ bí ha àwọn ìdánwò tá a ti sallallahu alaihi wasallam ṣe fún wa ẹ̀dọ́ bá ti fi gbogbo àwọn nǹkan yẹn nílẹ̀ من المؤمنان إما أقوم جاء مؤمنا فقد أقر بالمهنة إلو إنباء مثلي قلت في إدو طلب على الكلاس يكون قلت so ya wa aisha radiyallahu anha wọ́n ní ma akhadha rasulullah sallallahu alayhi wa sallam ala ala nisa'i qattun illa bima amarahu allah azza wa jalla ya wa aisha wọ́n ní anabi sallallahu alayhi wa sallam anabi ò gbé àdéhùn kankan kò sì gbé àkankan pẹ̀lú kan nínú àwọn obìnrin àyàfi pẹ̀lú nǹkan tọ́lọ́ ọba àdìsí ọlápá aláṣẹ láti ṣe wà máa mọ́sítà káfọ́ kásìkò ọ̀rọ̀ àti nǹkan bákan náà ìyàwó Aisha wọn ni ọwọ́ àlẹ́bí sallallahu alaihi wasallam wọn ni ọwọ́ àlẹ́bí òkan ọwọ́ obìnrin ní ìrara ẹ̀ ànábì òfin ni nígbà tó ànábì òfin gbé àtúnwá tó bá yẹ pé ọkùnrin ni ló ṣe bí àkọlé àlẹ́bí sallallahu alaihi wasallam ànábì ó ti ọwọ́ rẹ̀ yóò da ọwọ́ rẹ̀ lọ́wọ́ àlẹ́bí sallallahu alaihi wasallam yóò wá gbádìí ọ̀hún ṣùgbọ́n ìyàwó Aisha wọn ni sallallahu alaihi wasallam bàtà ànábì ó ti ní à fáwọn obìnrin ànábì ò fọwọ́ kan àwọn obìnrin lọ́wọ́ o ìyá wa ń sàmì wọ́n ká nìyẹn kúrò làwọn mi wọ́n ní ìkẹta ní sọ̀lá wàlẹ́ òsọ́là máa sọ fún wọn ká nígbà tẹ́ sí bí àpẹ̀lú wọn ànábì ò sọ pé kọ́dùbà yá àtòkó nà kálá àmì ànábì ò ní mo ti ṣe bẹ́ẹ̀ àfihàn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹnu lásán àti ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àfihàn ọ̀rọ̀ àwọn aládàádálẹ̀ mẹ́sì àwọn tó jẹ́ pé kò sẹ́ni tó rán wọn gan pé à ń ṣe bẹ́ẹ̀ à bẹ́ẹ̀ à òun náà ní àwọn tí wọ́n ń fún àwọn yẹn lọ́wọ́ tọ̀tọ́wò òun náà lọ́mọ ń sọ pé àwọn náà ń ha bí àrùn tí báyìí náà ṣe bí àrùn ṣe bí àtàlẹ́ ní ṣe fáwọn pèsè yìí ibi wọ́n fi wọlé ìsìlámù ilé yìí ń ṣe fún wọn ẹ̀ ń ṣe wọ́n tún fún ìsìlámù gbà ní àbí ẹ̀sìn míì ní lọ́tọ̀ tó tó sí pé ẹgbẹ́ ẹ̀sìn ó bọ́ ọ yóò bọ́ ọ lẹ́yìn ayé túmọ̀ sí kíni wọ́n gbọ́ ọ wọlé ọ̀ṣẹ́ tòótọ́ ojú ẹgbẹ́ pé èyí tí wọ́n ṣe ẹ̀ka dáadáa lẹ́nu ẹ̀sìn ni ẹ̀ ìtí wọ́n tó wá ń ṣe tí wọ́n tó ń ba owó àwọn obìnrin eléyìí wọ́n á ti kíni aburú mi fúlò náà òun náà ni ìyá wa àìsàn àti àwọn àná òun náà ni wọ́n sọ fún wa nípa àmẹ́tì sallallahu alayhi wa sallam ipe máa ma sàkàfọ̀ rasulillahi sallallahu alayhi wa sallam káfà mọ́rọ́ àti nǹkan wọ́n àná yóò kàn obìnrin káàmì yóò wá ẹ̀ nígbà táwọn ẹbí sọ̀rọ̀ àwọn ọ̀lẹ́sọ̀lá ọ̀gá ti ọ̀gá ti rẹ̀. eléyìí òun náà ló nílẹ̀ nínú àdìsọ alábẹ́ alábẹ́ àlẹ́bí sọ̀rọ̀ àwọn ọ̀lẹ́sọ̀lá bó ti ẹ̀jẹ̀ pé àwọn ọ̀rọ̀ mi tún wà tí àwọn míì ti ti rí àfáwọn obìnrin tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ kan bàbá mi wà yọ ọwọ́ ọwọ́ ń sọ̀rọ̀ iná kọ́ ọwọ́ mi yẹn náà padà ó túmọ̀ pé àlejò ṣe bẹ́ẹ̀ àfọ̀n yẹn tó àwọn mí bẹ́ wọ́n ní àlejò sọ̀rọ̀ àwọn àlejò sọ̀rọ̀ àlejò ṣe bẹ́ẹ̀ àkójọ pé aṣọ ah, gàgàrà wà láàrin àlejò sọ̀rọ̀ àwọn àlejò sọ̀rọ̀ àtàwọn tí a sọ yìí àwọn obìnrin wọ́n láwọn mí sọ pé àlejò jòkó ní òkè sọ̀fà òkè sọ̀fà àlejò wá jòkó ó mọ̀rọ̀ wá jòkó tẹ̀lé tó ilé iná òun náà ọ̀rọ̀ tó lẹ́nu torí pé ohun tí kò lẹ́tọ̀ọ́ fún ànábì sallallahu alaihi wasallam kò lẹ́tọ̀ọ́ fún Umaru náà nígbà tí wọ́n ti ṣe maharam Umaru bó ni nǹkan tó jẹ́ ìwọ̀ tí ànábì sallallahu alaihi wasallam ó ti wá fi ẹ̀sìn àmì ẹ̀ lórí ẹ̀ <clears throat> ànábì sallallahu alaihi wasallam ànábì ò fi kíni ànábì ò fi ẹnìkan ilẹ̀ lórí ẹ̀ tí ànábì fi sọ pé ànábì ní kí wọ́n mú irin ànábì ní kan ṣe kíni kí wọ́n ká irin kí wọ́n fi gbìyàn lórí ànábi ní ó lóore fún yàrá ìdíyẹn sọ pé kí ni lọ kí ni wàá fọ ọgbà owó obìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí yàn tí ò gbà lọ tó ànábi ó ti wá fi irú rẹ̀ sọ pé ó dà bàbá ànábi ò lè ṣe ọ̀dà ó mọ̀ ìwọ́n mọ̀ kíkíni bà wọ́n lọ́wọ́ kò eléyìí náà ọ̀rọ̀ tí ò lálàáfíà ni tó àjẹ́ pé ọ̀rọ̀ tó lálàáfíà òun náà ní pé ànábi sallallahu alaihi wasallam ànábi àmọ́ ọ̀rọ̀ lásán ànábi ọmọ sọ fún wa tánábi òbí tẹ̀lé àfún wa ọ̀rọ̀ lásán bẹ́ẹ̀ inú ọ̀tá náà sọ̀lá àwàrí òtọ́lá wọn sọ fún wa òun náà ní pé aláàrí ìṣeré fi nàìjíríà ẹgbàdé hùn wípé ẹ ní fa nǹkan ní ìpapọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala nígbà tí inú hadith mi tí ó wà nínú àbí alimami Suyuti wọ́n mú hadith yẹn wọ́n fi wá nínú kíra àwọn àdúró bákan náà àwọn kíra mi gẹ́gẹ́ bí sọ̀bàbá tó ní Ah, àwọn náà mú hadith wá wípé nígbà tí anabi sallallahu alayhi wa sallam nígbà tí anabi ń ṣe pé à fún àwọn ará àwọn obìnrin ará mọ́kà wọ́n hindu bíntù ọ̀tùbà tó jẹ́ ìyàwó Abu òun náà wà nínú àwọn tí wọ́n ṣe ìdíkì ni wọ́n ṣe ìgbà Islam bàtà nàbí sallallahu alayhi wá wọn hindu wá bá nàbí sallallahu وهي منتقبة خوفا من النبي صلى الله عليه وسلم أن يعرفها هندو قل له قل له نقاب وابا النبي صلى الله عليه وسلم قد قبوجو وفكا النبي صلى الله عليه وسلم قد أمه kí ló fà á wọ́n ní torí pé ẹ̀rù ń bà á ẹ̀rù àmì sallallahu alaihi wasallam ń bà á nítorí ìgbà tó ṣe fún Hamza Hamza tó jẹ́ ń pa àmì sallallahu alaihi wasallam ah? eh, eh, eh, yawma Uhud nígbà òkú ọ̀rọ̀ wọ́n nígbà tí wọ́n pa hamza tán wọ́n ní hindu yìí ó tún wá ṣe kí ni ó tún wá mú hamza wá ó fi ọ̀bẹ ó fi lanú ẹ̀ ó wá gbé ẹ̀dọ̀ rẹ̀ jáde ó wá pa wọn láì jẹ láti ṣe kí ni láti fi ó wà ń tètè nígbà wọn ó wà ní àwọn ẹlẹ́bọ láti fi tó òun jẹ̀ fi yẹ̀yẹ́ hamza nígbà tí wọ́n pa so látara bẹ́ẹ̀ òun ni ẹ̀rù tó wá ń bà nítorí pé ẹni tí ó ta hamza lọ́pàá ẹ̀ alákàntó ta hamza lọ́pàá nígbà ọkọ̀ òkè yìí nígbà tó náà gba islam Ànábì sallallahu alaihi wasallam sọ fún ni pé Ànábì ní kó máa dóhùn ojú rẹ̀ Ànábì ní gbogbo tó bá ti wà kó máa wà lẹ́yìn torí pé gbogbo bàbá mi bá rí Ànábì ọmọ ti ní Ànábì ọmọ rẹ̀ ti Hamza pé ikú rẹ̀ bá Ànábì sallallahu alaihi wasallam ikú rẹ̀ bá Ànábì ní jẹjẹ torí pé akọkùnrin aṣíwájú ọkùnrin akíkanjú ni wọ́n wá pa wọ́n tún wá pa wọ́n tún wá ti ní wọ́n tún wá là wọ́n tún so anabi sallallahu alayhi wa sallam wọ́n ní nígbà tí hindi yìí ó wá déwájú anabi alayhi wa sallam anabi alayhi wa sallam ni wọ́n sọ fún anabi sallallahu alayhi wa sallam pé wàláhi la amran wa na ọ̀tọ̀làdéhùn tó ń gbé fáwà nígbàtà àwọn islam ọ̀tọ̀làdéhùn tó ń gbé fáwọn obìnrin ìsìlàdéhùn tọ́lọ́ sára ìsọ̀ láwà ló sọ́lá gbégbé láwọn ọkùnrin náà ni pé wọ̀gánà báyà àbújáàlà yọ̀mọ́ ìdí alẹ́ islam wọ́n ti hà àtàkọ̀ sáà ń bá fẹ́ tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọkùnrin wọn bá àbẹ́ sọ̀ láwà ló sọ́lá anábì ó tẹ́lẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tẹ́ wọ́n ní pé ẹ obìnrin ò ní lógún òun náà ló fà sí hindu bíntu ọ̀ṣùgbà tó fi sọ́fà náà sọ̀lá wàlú ọ̀sálà ń bẹ́ẹ̀ ìjọ ń gbé pẹ̀lú àwọn obìnrin àwọn ọkùnrin ó yàtọ̀ sí tiwa o. fàkọ́ àlẹ́ sọ̀lá wàlú ọ̀sálà ń wá sọ fún àlẹ́ yà sọ fún pé wàlá yẹ sùrìkìnà ẹ̀ sàǹgbé alákọ̀ọ́kọ́ ni pé alá yùsùrìkìnà ti láì ṣe án wàlá yẹ sùrìkìnà ẹ̀ tún gbọ́dọ̀ jáde nínú àdéhùn sí ẹ̀ẹ́dì tẹ́lá ẹgbẹ́ lọ́mọ jalè bàtà nàbí sọ̀rọ̀ yìí wọ́n ní hindu wá fún ànábì sallallahu alaihi wasallam létí pé inna Aba Sufyan rajulun shahih Abu Sufyan tó jẹ́ ọkọ mi yìí ahun mi o ahun ó jẹ́ ahun ó sì ti kéde ó jẹ́ wọ́bìà ahun rẹ̀ tó kùn wàyí ni òsì ibùmí máa nìyí kú tààrà èmi ti máa mú ní owó rẹ̀ ní táàbì jẹun àtàwọn àtọ́mọ́ tẹ̀lé ó fẹ́ fi arífáì ara rẹ̀ lórí tó kò lè náà ó máa mú inú nígbà tí àbúkù tó di ọkọ rẹ̀ tó gbélé yìí ó bá parí ó ní láti halal gbogbo tó mú mọ̀ gbogbo tó mú ẹ́ mo yọ̀ǹda ó ti di kíni ó ti di halal tó máa tó sọ̀rọ̀ yìí wọ́n ní ọkọ rẹ̀ sáré gbàwájú ó ti kíni ó ti dàlá àbí fún ọ anájọ ara ẹ̀ wọ arọ́pà gbàtà náà gbó anájọ ti mọ̀ pé ẹni tí ń sọ̀rọ̀ yìí anájọ mọ̀ pé yìí jù rí fàkọ́ọ̀lù anájọ sọ̀lá wàlẹ̀ sọ̀lá máa sọ pé à ń tàhí ìwọ ni híjọ àbí fàkọ́ọ̀lù afọláhu àmàtàlà ẹ̀rù tó bá anájọ sọ̀lá wàlẹ̀ sọ̀lá afọláhu àmàtàlà ó ti yé bára ń sọ pé ìwọ ni híjọ ó ìtumọ̀ iná ni tó mọ̀ sí ànábì ti rántí tó ń ṣe wọ́n gbà èyí tó fún ànábì náà ìjọ ìtọ́jọ́ tó ní ní hìn problem afọláhù àmà ìṣàlẹ̀ ọlọ́run tàbí kò fún kó ní gbogbo tó kọjá afọláhù àmà ìṣàlẹ̀ ọlọ́run ti sàmójú kó lórí gbogbo nǹkan tó ti kọjá ìtumọ̀ iná ni pé káàdì òjò nínú káàdì ògbà so nínú àdéhùn òun náà ni pé ẹ gbọ́dọ̀ ṣe sìnà o tí ẹ bá fi ta ìsìlá kò sáà kò sáà ní àlè mọ́ o kò sáà ṣe sìnà hindu wa ń bi àmì sọ̀lá wà ní ọ̀sọ́lá pé àwọn àtẹ́sí ni ilẹ̀ fò kàn ẹ̀rí ẹwọ̀ sí ìsọ̀ yìí tó sọ yìí sí ó ní àwọn àtẹ́sí ní alẹ́fọ̀fà ìjọmọlábí kan bẹ̀ tí ó máa ṣe sìnà tọmọlábí máa ṣe sìnà láì tẹ́rù ẹ wo àsìkò yẹn àsìkò jàìlíyà ni o tòun ti pé kò sí Islam àwọn kà fún pé kò sẹ́ni tí ó ṣe sì náà àfi kí ni àfọmọ ẹrú tí kí ló fẹ́ bá ọmọlúwàbí kí ló fẹ́ bá adébí à ń ṣe sì náà àwọn àtẹ́sí ni ìdòwò rà ìjọmọlábí máa ń ṣe sì náà bí tó eléyìí ọ̀pọ̀ àwọn èèyàn lónìí láwùjọ àwọn ń ṣèrà ń ṣe ìdìná wọ́n ń ṣèrà àwọn ìtumọ̀ ẹ̀ náà ni pé gbogbo ẹni tẹ́ bá ti bá ti ṣe ìdìná ẹrú gan olóore jùlọ tó máa kọ́ àlejò wa sọ pé wà láàyè àkùtúnlá àwòláàdà hùn àwọn obìnrin bákan náà àdéhùn tẹ́ fún pé òun náà ní pé ẹ ní máa ṣe kíni ẹ ní máa pa ọmọ yín ìtumọ̀ eléyìí náà ní pé wà láàyè ìdá àlùmọ̀ọ́kùdà àwọn ọmọ yín ẹ máa ṣe kíni ẹ máa nítorí pé nígbàjà a máa ṣe kíni wọn a máa bọ̀ mọ́lẹ̀ láyè àwọn gbà ìṣe ọmọbìnrin bọ́dì ni ọmọbìnrin wàhálà ni kò sábà ní ọ̀sẹ̀ tó ṣe fáwọn nígbà tí a bá bí ọmọbìnrin nìkì kẹ́ ẹ tọ́jú rẹ̀ tọ́jú rẹ̀ tọ́jú rẹ̀ tọ́jú rẹ̀ nígbà tó bá yá àwọn akọ́tún dé ẹ̀lẹ́ lọ kó yá ní ti tẹ́wàá kó wọn ti rí kó yá fẹ́ fi ó kó tó látara bẹ́ẹ̀ òun náà fi máa tẹ́bí wọ́n fi máa ń káàkú pé ìjú ní léyìn òbí máa obìnrin kọ́lẹ̀ rẹ̀ ọlọ́run bá lè tẹ́lá ní ìfún aláàbò àárín ní ẹ̀tàwá ọ̀rọ̀ nílẹ̀ kọ́ mi tó ìmọ̀ tó ṣe ọ̀rẹ́ sẹ́ni kan bá bí obìnrin nínú wọn yóò ti máa sàpamọ́ látara bí mi tó ìmọ̀ tó ṣe ọ̀rẹ́ látara ìró ìró ogun tí wọ́n fún wọ́n ti kàwé pé tí wọ́n sọ fún ìyàwó rẹ̀ bí máa ọkùnrin àwọn tí obìnrin ìró bàbí jẹ́ ayélujáfò àwọn yẹn tó tó òfin tó wà yóò máa wá contemplate yóò máa rò pé ṣé kò ń mú ọmọ yìí kó ń gbà bẹ́ẹ̀ kó ń gbà mara pẹ̀lú ìtìjú ni àwọn yẹn tó tó òfin tó wà àdúgbò ń tẹ̀lé àdúgbò ń kópa ìtìjú papọ̀ kó ń tẹ̀lé kó ń kó mọ́lẹ̀ láàyè tò bí wọ́n ti máa ń ṣe nígbà ìtàlí àti Islam tó dé tí Islam tó sábà tí wọ́n sọ ọ̀nà alákọ̀ọ́kọ́ nù ẹ̀ wọ̀lá ìsìnkìná àjìnà bákan náà nínú ọ̀nà náà ní pé wọn ò ní máa segin wọn ò ní máa yọ oyún dànù ẹ̀rí gbogbo àwọn tí wọ́n yọ oyún gbogbo àwọn tí wọ́n yọ oyún dànù ẹ̀ àwọn àkọ́wọ̀n ní tẹ̀síwì sọ pé àwọn náà kó sínú àwọn tí tó bá jọ bí dàlùkì yá tí àwọn ọmọ tí wọ́n yọ dànù yẹn wọ́n máa béèrè pé wàyí dàlùmọ̀ àtàwọn oyún tẹ yọ dànù ẹ̀yin tó bá jọ bí dàbí yà má àwọn ọmọ yìí wá béèrè wọ́n mọ̀ wá sọmọ yìí látọ̀ wọ́n bà yìí pé ẹ̀ ayé ìlà mi kò sí dànù ẹsẹ̀ wo làwọn tẹ̀ tẹ̀ fi àwọn dànù. nígbà tí àná sọ̀lá wà lọ sọ̀lá tí àná ti rí báyìí kọ̀kọ́ láti rìn hindu tó wá fún àná ti débi hindu ó obìnrin tí ẹnu mú ó tún wá fún àná wà ó wà sọ́bà àmì sallallahu alaihi wasallam pé rabbaynahum sigaran àwọn ọmọ táwa ń tọ́ ní kékeré àwò wọn tí wọ́n fi dàgbà waqataltuhum waqataltumuhum ẹ́ kibara waqataltahum kibara ẹ̀yin wọn dàgbà kan ẹ̀sìn kí ni ẹ̀sìn pa wọn yọ ọmọ bá ti dúró ọmọ bá ti ẹ̀rù tó bá lọ́sọ̀lá àlùsọ̀lá ẹni ọmọ àwọn ọmọdé àwọn tọ́jú dáa ìwọ́n láti kékeré wọ́n dàgbà tán ń gbọ́ ogun bá sì ẹgbẹ́ ìyìn náà lè pa wọ́n. ẹ́ tó ó sọ bẹ́ẹ̀ fáwọn ìṣòro lára ló sẹ́lá wọ́n á sọ fáwọn ìṣòro pé wà á tún wọ́hún àlà àtẹ̀yìn àtàwọn tẹ́ pa ẹ̀lẹ́ mọ́ tó dé tẹ̀lé pa wọ́n. nígbà tí hindu gbà tó sọ̀rọ̀ yìí wọ́n ní sọ̀tọ́ ní káwọn ọmọdé ọmọdé kàtọ́ orí ẹ̀mí pàtí tó fi ní tó fi tàbí nke ó tẹ̀lẹ̀ ní pé wọ́n ní ìkan ibnu Abi Sufyan wọ́n pa nígbà gba bá jù àwọn méjì ìkan àyè náà wá mú òun náà ipe ẹmọ́bù ọmọ yìí àwọn bàtà wọn láti kékeré ọmọ wa dàgbà ó tó dúró tán ẹ̀dìpá nígbà ẹ̀ olópa Umar bin Khattab radiyallahu anhu òun náà ló pa lẹ́yìn lára kí ni lára tó sọ. nínú àdéhùn tọ́lọ̀ ọba àti tẹ̀lá ń tẹ̀lé sọ̀lá wà lóyún sọ́lá bá wọn pé òun náà ní pé wà láyé àdínà bíbò dání yẹ̀pẹ̀rí náà hù ayé yìí wà àrùjọ ìlú wọn ò gbọdọ̀ sí ní láyé àdínà bíbò dání ẹ̀ wọ́n gbọ́dọ̀ dáadáa pààrọ̀ tó jẹ́ pé irọ́ yẹn wọ́n wà á fún irọ́ yẹn bẹ́yìn àìdí hinna wà fúlẹ̀ hinna láàrin kíni láàrin níwájú níwájú wọn wà fúlẹ̀ hinna àti láàrin ẹ̀sẹ̀ ọmọ yẹn tí ìtumọ̀ eléyìí ìtumọ̀ eléyìí òun náà ti pé ọlọ́run àdúgbò láǹtọ̀ fún wọn pé bẹ́yìn àìdí hinna àìdí àlùsùn náà ti hìn wọn ò gbọ́dọ̀ tẹ́kẹ́ ní wọn ò gbọ́dọ̀ máa dáadáa pààrọ̀

لا ي... ولا يأتينا ببهتان يفترينه وقيل أخاف أنه متفسير صحيح ولا يلحقنا برجالهن ولدا من غيرهن wọn ò gbọ́dọ̀ máa fi ọmọ tí èso ọmọ ọkọ wọn sọmọ tí kìíní sọmọ gbọ́ ọmọ bà fún ẹ bọ́sùn bí yorùbá tó máa wí ìtumọ̀ ẹni

yóò tún wá yọ ọmọ kọ́kọ́ inú àwọn ọmọ aláàbò méjì náà jẹ ọ yóò yọ ọmọ kọ́kọ́ pétọ̀ eléyìí jẹ eléyìí jẹ o eléyìí tó kọ́ ló ní o yóò bá di wàhálà òun kọ́ ló ní báwo bó o ló ti wá yá àwọn ọkọ ló ní jẹ́ tàbí ìwà ni wọ́n sọ pé obìnrin ló débi obìnrin ló mẹ́tò lọ́mọ sùhánàlá ìranù ibi tí ìranù bá ti fi lẹ̀ ìbẹ̀ náà wọ́n ti máa ń parọ́ òwe omi lómi tó lọ́mọ kò sí jọ́kọ̀ ẹ̀ lónìí àbílẹ̀ ìgbà tí ẹ̀ bá ti tó ìdì ó tún gbọ́dọ̀ máa ń segin ni ó tún gbọ́dọ̀ máa lójú méjì ni ojú kàlà dání ẹ̀yìn tó bá ti lójú méjì ó segin ni ó ti dọ̀bẹ́ ó ti tó ń ranù irú ẹ̀ wá pọ̀ tó jẹ́ pé ìmọ̀ òde òní ó ti fi kàlẹ̀ ìgbàgbà fún bàbá wọn wà ní ó yá ìjà lọ́dún mo gbọ́ kàkà tí wọ́n ló tẹ̀lé kára kan kan ní ìlú lọ́rí tá a wáyé ẹni tó sọ̀tàn ní fún mi ó ní ọ̀rẹ́ ó lọ́rẹ̀ tímọ́tímọ́ tó pẹ̀lú alákùnrin sọ yìí ó nígbà tí wọ́n tẹ̀ dá tí wọ́n tẹ̀tẹ̀ ń ta ọtí ẹ lókọ̀ ọlọ́jẹ ẹsẹ̀ ó ní lásìkò yẹn ó ní bàbá ìyàwó ó jẹ́ ẹ̀kọ́ tó lówó lọ́wọ́ ó lówó lọ́wọ́ dáadáa ó sì wà ní ó wà ní gọ́ọ̀mẹ̀ntì ó wá kó fún bàbá a ẹ̀ pé ẹ dákun àwọn tẹ́tẹ́ báwọn ti báwọn ilé rà ní ẹ ó wá yẹn ó wá gẹ́sì lé fún nígbà tó yẹ wá dáwọ́ padà fún sáwọn ṣe tí yẹn ti rí ni tí yẹn ti ọkọ ọmọ yẹn wọn wọn ọkọ ń nígbà tó yá ó rí pé ìgbà mi ń bẹ tó ń bá pẹ́ tó ń tó dé ìyàwó lè tẹ̀ gbọ́dọ̀ ní wọlé irú kí ní ṣẹlẹ̀ yìí tó bá yà tó bá fọkàrà yà tó bá jà níjà ìyàwó padà ń pa á lórí fún pé èyí bàbá àwọn olóyè lé ìyàwó pa á lórí fún àwọn àwọn àgbọ̀kọ ní mọ̀ràn pé kódà tó bá rí bá wọn ìwọ náà ó bẹ́tà tó lé sí kó wọn náà tẹ̀tọ́ àmọ́tẹ́ òun kó kọ́lé jẹ́ òun nígbà tí ẹ bá lọ́kọ́ tí ẹ bá kótó tí ẹ bá lọ́lọ́ obìnrin lé ní tẹ́ máa ń ṣe bí ọ̀rọ̀ tí yóò sọ pé máa lọ lé ẹni wo ni yóò fi wí. ọkọ yìí ó wà ra sọ ọ̀rọ̀ yìí ó ní ó wà ra lẹ̀ sí ó sí kọ́lé yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ bá lọ ó kọ́lé yẹn àwọn ọmọ tó ń kọ́lé ó parí lé yẹn nígbà tó wá parí ilé yẹn tán ilé dúró tán ó wá sọ fún ìyàwó pé tọ ọlọ́run ti gbàgbé òun ti kọ́lé àmọ́ kò lọ ilé tó ilé tó ń kọ́ ìyàwó ní ara àwọn oníkọlọ àwọn oníkọlọ tẹ ilé tó ń tó ń kọ́ ìyàwó kọlọ ìyàwó bá padà ó sàgbàgbà títúláàtì ń bá kọlọ ọkọ wa ní àyípadà nínú tuntun ìyàwó ẹ débi pé ó ti kọ́ ó ti yí ẹ̀yìn ó ti yí ojú àwọn padà sí ọkọ ọkọ kí àwọn ọmọ gbàgbé gbọ́n mẹ́bí àwọn ọmọdé àwọn òní dáhùn nígbà tó wá di pé <coughs> nígbà tó wá di pé ọ̀rọ̀ yẹn ó lágbára ọkọ wa sọ fún jọ̀dọ̀ tó tún ní problem náà pé àwọn ọmọ tó ń bí tóun náwó lé lórí wọ́n ti rámọ́ sí àwọn fóòmù ara ọmọ ẹsẹ́ kó máa ń pẹ̀rẹ̀ àwọn tí ó ń dára sọ́wọ́ fóòmù lójú wọn sáàtọ̀ ọgbọ̀n ló bí wọn ọkọ ní ẹni tó bá jẹ́ oṣù lọ́kọ́ fún àbá wọn ọkọ̀ ìrìnà góòlù ní lọ́kọ̀ fẹ́ tó dúró ní wọn nígbà tí ó ti bò bí wọn nígbà tí ó ti tà ọba ní ìjọ pẹ̀lú kan wọn ní bí ìyàwó tó lọ mọ́tò ilé bàbá ilé bàbá rẹ̀ ó sì ká àwọn jáde bàbá yẹn ti ń tẹ̀lé àwọn ará àdúgbò onígbà tí wọ́n nígbà tí wọ́n kẹ́rù tọ́lá ìgbé oníṣẹ́ wò ọ̀ràn tó nígbà tí ó yá tó ti tó kẹ́rù tó lọ bàbá yẹn ti ra ó ti ra lòdì ẹni ẹ̀tọ́ oníṣẹ́lá ní àwọn ọmọ kéékèèké báyìí làwọn ọmọ rẹ̀ ní ẹ̀tọ́ jẹ́ pé ẹ̀kọ́ ti tọ́jú láwọn tó dàgbà ẹ̀wúrò kàmá. sòrí wà fún yẹn jẹ dáadáa fọlá àti gbọ́ kan náà rí ẹ̀yẹ pé yóò jẹ ti dàgbà ó jẹ ti mẹ́ríkà dọ́tọ̀ ìyàwó bá ní ọ̀gẹ́rẹ́ tí ọkọ fẹ́yàwó lè ọba di wàhálà wa di wàhálà fún àtọwọ́ ọkọ ọkọ lórí ọmọ sálọ́wà lọ́mọ wọn nígbà tó padà sí bí ẹni tẹ̀sí wọ́n padà rí pé ọkọ nǹkan ló ní lóòótọ́ àtọ̀ rẹ̀ lọ. àmọ́ nínú ìdájọ́ sẹ̀ríà ìjọ́rú ìjẹ́rú ẹ̀ lọ bẹ́ẹ̀ nínú sẹ̀ríà àlùwálá ló lè fi rà àbí tí bàbá àgbà lóòótọ́ ló ní lókù nínú sẹ̀ríà òun ló lọ mọ́ nítorí pé òun ló ní ìdó àlóyè yá ẹ̀ àmọ́ tó àìsí ọkọ̀ òun ló wá sí àtẹ́ èmi tí mo ní ọmọ yìí mo fura sí ọ ìrẹ́lẹ̀ ò máa ẹ obi obi omi ọmọ yìí láti fi kàn yìí so ìgbà yẹn sọ yóò jẹ wàá gbé ìdájọ́ àti àánú wa àwọn ìgbà àánú. tí atọ́kọ àti ìyàwó àwọn méjì wàá jọ sí kíni wọn àjọ sí pé ìjẹpẹ lẹ́yìn ìgbà tó ń bá ṣépè tán wọn padà sí kíni wọn padà wá túká ọmọ yẹn wà ní sikini ọmọ yẹn ní tí ọmọ ọkùnrin yẹn obìnrin ti sáré sikini olómi àtọmọkùnrin díẹ̀. torí tá òun náà ní pé nínú àdéhùn tọ́lọ̀ ọba àdìjọlá nínú ìdáwò tọ́lọ̀ ọba àdìjọlá ní sí àlejò sọ̀lá wa òun náà ní ni wàlá yàtí náà ti ọlọ́run àríkọlá ní wàlá ya'sinaka fi ma'ruf wọ́n ò sì gbọ́dọ̀ tẹ́ ilé Ànábì sallallahu alaihi wasallam níbi àwọn ọ̀sán tó bá jẹ́ nínú àwọn ọ̀sán dáadáa tó bá pa wọ́n láti èyí tó bá pa wọ́n láti pé ẹsẹ̀ nǹkan yìí tó jẹ́ nǹkan dáadáa wọn ò gbọ́dọ̀ kọ̀ láti má ṣe. wọ́n ní eléyìí Qatada rahimahullah ó àwọn obìnrin wọ́n gbọ́dọ̀ sí kíni wọ́n gbọ́dọ̀ máa sunkún arò aláwọ̀ òun náà ni pé tó kù bá kú ẹ̀yìn kan á máa pariwo ká máa ké pé à ah, aláàánú mi ló lọ yìí à ah, ilé ayé òun ti bàjẹ́ sọmọ wá sí kíni sọmọ wá gbára dálẹ̀ wọ́n ní ìtumọ̀ eléyìí òun náà ni pé aláàyà níṣìnà wájà àhà aláàyà níṣìnà wájà àhà obìnrin gbọ́dọ̀ máa wá ilé ìkànnà lójú tọ́pọ̀ ìlú bá kú yóò máa dára dálẹ̀ yóò máa fatọ́ ya mọ́ra rẹ̀ lọ́rùn yóò sì máa yára rẹ̀ lẹ́kaná wàlá yóò ṣokùn náà jẹ ìgbà àwọn ọgbọ́n máa fatọ́ ya mọ́ra lọ́rùn wàlá yẹ̀dẹ̀ òun náà wẹ́ìlà wàlá yẹ̀dùn náà ṣàárọ̀ wàlá yóò hadith náà àrìjáde ìlà dáa bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ máa ṣe kí ni wọ́n gbọ́dọ̀ máa pariwo ní bí àwọn òun òfó sí àwọn o gẹ́gẹ́ bó ti gbajúmọ̀ ẹ̀yin gbọ́dọ̀ máa ń ṣe gbà àjà tọkọ bá kú àbí tí ẹ̀ka bá kú àwọn obìnrin wọ́n máa wá sí ní wọ́n máa pariwo máa gbà máa wá láwọn máa wọn máa ìkánná máa gbà lásìkò ìjà àwọn máa ń pé bá ti bẹ́ẹ̀ náà ni ẹni ẹni bí ẹ̀ka ti dé. ọ̀kan náà àwọn ọjà ìlíyà ń sọ àkọọ́lẹ̀ fún ìyàwó rẹ̀ ó ní ó ní ìdá mítù tọ̀bí mi bí máa ánà àlù ó ní ìyàwó mi ti bá ti kú kó mi bá ti tó lọ́dọ̀ rẹ̀ máa àlù bí bá ti rò pé mo záàbù kó o sì pa sọ́yá lọ́rùn ń yìí wọ́n ní wọn a máa lọ lè rẹ́ǹtì àwọn alábàákùn ẹ́ tẹ́yìn kan bàbá tí bá kú ó tún wá lọ sanwó báwọn tí wọ́n bá yà ẹni pé báwọn láwùjọ wa àwọn àwọn tó fi wọn lọ́fẹ̀ẹ́ ni nígbà tí wọ́n bọ̀ wá lé olóòkú ẹjọ́ ni wọ́n mọ̀ bọ̀ wá wọ́n mọ̀ sọ̀rọ̀ tí ó dá nípa rẹ̀ ha àwọn ilé ìṣẹ́ nígbà wáyá ìfún àbọ̀tà àti àti ẹ̀dẹ́bẹ̀ o ní àwọn adébẹ̀ tó dé àwọn ẹ̀rọ yìí ẹ̀kọ́ máa gbọ́ ee ee ee ee ni kì í ṣe pé wọ́n bá ní jẹ́bọ̀ tẹ́lẹ̀ nínú àwọn àdáwò ìyá ìlú àtọ́tọ́ tó lù tó bá kú ẹ̀ máa ojú ní máa ń ṣe kí ni ojú máa ń ni kó ní láti ojú rẹ̀ kó dàbí nígbà tí ó máa bá bàjẹ́ ẹ́ nígbà tí mímọ̀ bá bàjẹ́ ìwọ kọ́ ló sọ ojú rẹ̀ tó máa dàbí oní máa dàbí fúnra rẹ̀ wọ̀lùkọ́gbà làyà àgbà bẹ́ẹ̀ ìwọ kọ́ ló sọ fún tó fẹ́ bá ìtẹ́tẹ́ náà yóò tẹ̀lé ó ọmọ anábì sallallahu alaihi wasallam anábì sunkún anábì wa sunkún ìkẹ́mọ̀ àwọn sàbí wọn sọfá anábì Rasulullah dáàbò àtàwà anábì náà tàbí wọn sọlá ọjọ́ anábì àyàfà àyàfà anábì wọn sunkún ẹnìkàtà sọ ní àpá ọdún náà máa sunkún ni nígbà tó wọn ètè yàn á báyìí pé wọn wà láàkà ni wọn ẹni anábì sallallahu alaihi wasallam anábì sọ pé ojú ní dàmì bẹ́ẹ̀ ọkàn bàjẹ́ ẹ wọ̀lá nàkúrú ilá mà yóò fi rọ́gà ṣùgbọ́n òun ti kójú bá ti ń dàmì tó tọ́ka wá sí bàjẹ́ ẹ àdìsọ́lá wà lọ́sọ́lá à ní ìgbàkan jáde lẹ́nu ẹ̀ àti ìgbàkan náà yọ̀ lọ́sọ́ wà ní ìnà ìdíkẹ̀rọ̀ ọ̀tọ̀ yá ìdíkẹ̀rọ̀ kíkà yá ìdíkẹ̀rọ̀ yìí lẹ́nu ọ̀tọ̀ náà àdìsọ́lá wà lọ́sọ́lá máa sọ pé a ikú rẹ̀ ìrẹ̀ ìdíkẹ̀rọ̀ yìí a kó bá wà jẹ́ o àdìsọ́lá so kò sí nǹkan tó ní ẹ̀ ń kọ́ àdúgbò láwọn ẹ̀kọ́ àǹtọ́ pé ẹ̀ àánú mi ẹkún tẹ ẹ̀rí àánú ti ń bẹ láàrin wa níta ìlú àánú ti ń bẹ ni àìmọye èèyàn tí wọ́n túbọ̀ rẹ̀ fún alẹ́ jẹ wa dáhùn ọ̀rí kan máa bá tiwa lọ ní alágbájá kú àmì ẹ lọ lé sí ẹ̀yàn kíkú ẹ lọ wà àwọn ọmọ rẹ̀ ẹ lọ wà àwọn ìyàwó rẹ̀ ẹ lọ wà àwọn ẹbí ẹ̀ tí wọ́n máa rẹ̀ ní lápẹ̀ kí wọ́n sunkún ni kò sí ìfẹ́ tó fà á ráhùn ìkẹ́ àánú ti ń bá a bá tó súnmọ́

èyí tó jẹ́ pé àwọn jàìlíyà wọn a máa segin ni wọn a máa sun wọn a sì máa gbára dálẹ̀ nígbà tó kùbá nígbà tó kùbá kù fún wa. wàlá yà sí nàkà sí màálù wọn ò sì gbọ́dọ̀ segin ni wọn ò sì gbọ́dọ̀ sáko iṣẹ àti ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run bá lè jọlá wọn sọ fún ànábì sallallahu alaihi wasallam pé tọ́mátì lè gbé gbogbo àdéhùn tá a sọ yìí bàbá yẹ hùn nù ilé ànábì wá sí kí ni tègbé àfún wa ilé ànábì gbà wọn wọlé ẹ ilé ànábì gbà wọn wọlé ike wọn ti kí ni wọn ti di mùsùlùmánà wọn ti wọlé islam wàtẹ́fìr làhùnàwà kó o ti bá wọn yìí sì òun lè ti pààyàn yìí wọ́n lè ti parọ́ rí wọ́n lè ti tẹ fún àrò rí wọ́n lè ti pàtó yamara ọlọ́run rí gbogbo pátápátá ẹ̀ ó rọrùn tó ti tẹ̀lé ẹ̀ ọlọ́run bá àdìsí láwọn ọ̀sẹ̀ tí ń là fún wa ìlànà mẹ́rin wá bẹ́ẹ̀ lọ́run kọ́lọ̀n tó ti kí ni kọ́lọ̀n tí ó ti àforíjì fún wa. inna Allaha ghafurur rahim pépé lágbàdì Allah subhanahu wa ta'ala ọba tí ma ń sàforíjì fún yẹn ọba tí ma ń kẹ́yìn ọlọ́run bá àdìsí ọlá àforíjì yẹn kì í ti bẹ́rẹ̀ fún ẹ̀ àmójúkò ọlọ́ọ̀bá àríkọ́lá kìí sàmójúkò lásán àmójúkò tí ìkẹ́ máa tẹ̀lé tó bá mójúkò fún ẹ̀ta tó tó wá sí ní tó tó máa tẹ̀yìn yàtọ̀ sí àwa láàrin ara wa tẹ́ ẹ bá tẹ̀ wá tó bá ní ẹmọ́ ti ní ẹ̀dá ṣe mi lónìí oṣù parí oṣù sánà máa lọ oṣù sánà rẹ̀ ẹ̀ oṣù sánà máa lọ ìjọ tó máa ṣe ìjọ tó bá máa ṣe mí ìjọ tó máa kún sí fún ọ tẹsán pé bẹ́ẹ̀ náà lọ sí báyìí gbà tẹsán pé bẹ́ẹ̀ náà lọ sí báyìí ìgbòho ti sáńjọ tó bá ti sán rẹ̀ tó ti parí ẹ̀ àtàwọn pàtó tẹ̀síkù máa ọ̀la níwájú ọlọ́run bá àdìgbò láti ẹ̀rọ bá ti túbá a máa fi ama a máa pa tó ti tẹ̀lẹ̀ níwájú ìtúbá yẹn a máa kárẹ̀ ni. tó ní àlọ́kọ̀ àti òjẹ́ pé ọlọ́run bá àdìgbò láti máa ń sọ̀rọ̀ nípa àforíjì ọlọ́run bá àdìgbò lá bá àdìgbò máa yóò tún wá ti kíni yóò tún wá yóò tún kẹ́yìn ẹ̀rí ọlọ́run bá ti sọ lọ́wọ́ parí sóra ìfún wa pẹ̀lú àyà tó ti ti kíni tó ti bẹ̀rẹ̀ ẹ̀ àyà tó lọ́wọ́ bá ti sọ lọ́wọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú agbélá tẹ̀sẹ̀ pẹ̀lú àdúwí wà àdúwò àkún àwòrìyà ẹ má mú ọ̀tẹ́ ìmí ọlọ́run bá ti sọlá tó jẹ́ pé ọ̀tọ̀mátíkálì ìgbà àwọn ìjọta tèmi náà àwọn ìjọta tèmi náà ẹ má mú ọ ọlọ́run bá dìkọ́lá yá ayú alẹ́bí na àmà ẹ̀yìn tẹ́ nígbà gbòòrò látàtà wà nílá ọkọ̀ ọmọ ẹ mọ́ mú àwọn àjọ ọ̀kan lọ́rẹ̀ ò ẹ mọ́ mú wọn ní alábàyàtí ẹ mọ́ mú wọn ní wọ́n ní àwọn kan bẹ wọ́n jẹ́ tálíkà ní àwọn mùsùlùmí nítorí pé wọ́n jẹ́ tálíkà ẹ̀ẹ́n àtijọ́ àti mọ́ ẹ̀ẹ́n kò rọrùn wọ́n ní wọ́n á máa wá lọ lè bá àwọn kan nínú àwọn Yahudi wọ́n á máa lọ fún wọn ní nílà báyìí nípa ọ̀rọ̀ àwọn mùsùlùmí wọ́n máa sọ fún wọn pé tọ̀ àwọn mùsùlùmí báyìí náà ṣe àwọn mùsùlùmí báyìí náà ṣe láwọn Yahudi wọ́n látara bẹ́ẹ̀ pẹ̀lú ìbúnà bìdálíkà ní sìmáàlì látara bẹ́ẹ̀ àwọn yòówù yóò máa fún wọn ní àwọn tó ní àwọn kan ìmá àwọn kan èké tó ó fún wọn ní pẹ̀lú ọ̀yẹ̀. fàlùhù àfáwọn àkókò bíi àríyá ọ̀hánṣọ́lá wọn ni ọlọ́ọ̀bá ìṣẹ̀lá ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán látàkà wà láwọn ọmọ ọmọ ẹmọ ọmọ ọlọrẹ o àwọn tó jẹ pé láti bá ọlọ́wọ́ àárẹ̀ yìí àwọn tọ́lọ̀ ọba àdéjẹ́ láti bí أي في مصاب الفاتحة الله بعد كلام غير المكتوب عليهم المكتوب عليهم عون عون لليهود gẹ́gẹ́ bá nípa الله ọ̀rẹ́ sọ́lá fún túmọ̀ rẹ̀ so òun náà ni ó wá di ayé àyè ẹ ẹ mọ̀ mú àwọn kan láyé àwọn lọ́rẹ̀ ayé àwọn jẹ́ pé ẹ láti bá wà wà lẹ́yìn àwọn sọ́lá ọba àdìgbọ́ láti kí ni sọ́lá ọba àdìgbọ́ láti dúró sí wọn ẹ mọ̀ mọ̀ lọ́rẹ̀ ayé àwọn náà sọ yìí ọ̀dìyẹ́ ìsúnmí láti àfihàn wọ́n ti já náà kúrò nínú nípa ọjọ́ dị ìkìyàmà yẹ ìkúmínà àkírà wọn ò gbà yí pé ọjọ́ ọ̀gbẹ́dà ìkìyàmà ń bẹ àwọn míì nínú àwọn onítẹ̀sí gẹ́gẹ́ bí ibùdó lẹ́yìn àwọn sọ pé àwọn táyà ń bá àwọn náà àwọn mìíràn tìkì àwọn mìíràn tìkì lọ́rẹ̀ àwọn tó wọ́n ti ọjọ́ àwọn náà lọ́wọ́ bá àdìsí ọlá ní bá wí àbúrò àdìsí mọ̀sọ́rọ̀ rọ́dí ọlọ́run àdì wọ́n ní ìtumọ̀ eléyìí òun náà ní pé annahum kánú annahum taraku al-amala bil akhirah wa athar dunya àwọn táwọn tó náà bá àdìsí ọlá níwèé bí àwọn náà ní àwọn tó jẹ́ pé wọ́n ti fi tí wọ́n fi rí ọ̀nà ọlọ́run wájú ọ̀gbìn àdìsí àmọ́ wọ́n pàṣẹ wà á sàrú ẹ́n àdúrà wọ́n wá gbọ́ lápáyé ayé òun náà ló ṣe níbi òun náà ló jọba lẹ́nu ayé ni wọ́n máa rí so àwọn yìí àwọn náà ni ọlọ́run bá àlejò ọlá ń sọ fún àwọn ọmọ yìí òdodo pé ẹ má mú wọn ní ẹ má mú wọn lọ́rọ̀ ayé ọ̀dí ẹ̀ tó mílẹ̀ àbọ̀ wọ́n ti já kàn kó o nípa ọjọ́ ìgbéga sí yára kàmá yẹ ìsàlẹ̀ kò fáwọn mí àtúhà àdúgbò gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ kékeré gẹ́gẹ́ bá wọn náà ti ṣe wọ́n ti jákàn kó nínú àwọn dání wọ́n ti jákàn kó lọ́dọ̀ àwọn ọmọ àdínú sàárè àwọn kèdèrí wọ́n fún àyà ẹ̀ nígbà tí wọ́n fi ń bẹ láyé wọ́n ti jákàn kó òbí pé àwọn ọmọ àdínú sàárè wọn ò gba sàárè gbọ́ ẹ̀ nítorí pé ìta ìgbàgbọ́ tí wọ́n náà ní pé wọ́n máa yòó nípò náà ìlà dáhà ìkẹyẹ ìlà àyájú nàìjíríà ilé ayé tàwọn àgbà yìí ti ìdáná ló máa yọ wọ́n máa yọ̀ lẹ́kọ̀ọ́ náà ìlà dà wọ́n ní kò sí kankan tí ń pawárẹ́ ẹ̀ẹ́n ìgbà ní tẹ́kín ìgbà ní pawárẹ́ ẹ̀ẹ́n gbé wáyá àwà kú tàwa kú àwà wọn sàárè wọn wá béèrè béèrè lọ́wọ́ àwọn kò fìdí òṣìṣẹ́ àgbẹ̀wò sọ̀rọ̀ ọ̀bà àdìgbàlá wa ní àwọn tá a ní kẹ́ mọ́ sàbàrà ló pẹ̀lú wa yìí àwọn tá a ní mọ́ mọ́ lọ́rẹ̀ẹ́ yìí àwọn yẹn ti dégí ni àwọn ti dá kàn kó ní kọjọ́ tó dà sí àmà gẹ́gẹ́ bí àwọn kèfèrí báwọn náà ti dá kàn kó ní nínú àwọn tó ń segin lára àwọn tó ń bẹ̀rẹ̀ sàárè kọ́lá mujahid mujahid ọmọ kéwù abdullahi ibn abbas rọ́bì allahu alihuma ó ní ìkùnmọ̀ eléyìí ó ní kàmá yẹ ìtàlù kò fà alẹ́dínà ẹ̀ ń fèrè kúbúrú àyẹ̀ sí owó ìlàjòyà àwọn ìkùnmọ̀ eléyìí òun náà ti pé àwọn kékeré náà ti wà ní sàárè kékeré báwọn náà ti lè já kàn pé ẹ̀ka àlè ìpadà sáré wọn sẹ́wọ̀n pé wà tó bá bá àwọn sàárè lókìkì wọ́n máa sọ fọ́lọ́ ọba àdìsẹ́ lápé kọ́lá rọ́bì dìhùn làálì àmàlù sọ́ọ̀lìhán tí máa sọ̀rọ̀ ìdí ọmọ orílẹ̀ ń pè ọlọ́run dákun dáwà padà dáwà padà sáyé bọ́yá àlọ́lẹ̀ ṣe bí àlọ́lẹ̀ ṣiṣẹ́ dáadáa ní àwọn kọta sílẹ̀ láyé káàkiri tó àbáwọn mùjáde wọ́n ní àwọn láyà yìí bá wí wípé nígbà wọn ti pé kéékèèké wọ́n sọ fún ọ pé àbáyọ tẹ́lẹ̀ wọ́n ti já kàn wọ́n ti já kàn pé kò rọrùn káwọn kàrà sáyé wọn ní ìlàyà yìí tọ́ka sọtara wo ìtumọ̀ méjèèjì á rí pé ìtumọ̀ méjèèjì yẹn kẹfẹ́ yìí òun náà lọ́wọ́ àbájọ ìjọba ti bá rí tàbí ẹ̀yẹ ìgbà tó fà àwọn kòtò ìwò wa ni báwọn kòtò ìdí bẹ láyé tó jẹ́ pé wọ́n ti já kan pé òkú jẹ kan tó ṣẹlẹ̀ nù sàárè wọn ò gbàgbọ́ àbáwọn kòtò ìdí kan ti wà nù sàárè tó jẹ́ pé wọ́n ti já kan ní pé àwọn òní bàbá ìbàdà táyé mọ́ lẹ́yìn àtàwọn tó ní lẹ́yìn àtàwọn tó ẹ̀ẹ́n eh, tó jẹ́ pé tàbí àná yẹ́ yìí tó pé ìtumọ̀ yẹ pé kí ni ìkọ́ ìtumọ̀ méjì táwọn ìtumọ̀ yẹ kó pé kí ni kí kàtọ́ ìtakùrọ̀ wọn ẹ̀ẹ́n yọkùnmọ́lú alàmàlà yẹ yìí á gbé ayà yẹ á gbé lórí kí ni lórí ìtumọ̀ méjì yìí á jẹ́ pé ìtumọ̀ méjì náà ló lọ ike ẹ̀yin mọ̀mí ní òdodo ẹ má ṣe kí ni ẹ má bá àwọn tí wọ́n ti ṣe kí ni tọ́lọ̀ kó nípa ọjọ́ ìgbéra ìgbé àmọ́ gẹ́gẹ́ bí àwọn kòkè ní mọ̀tò ti dákà pé àwọn òní padà sáyé mọ́ láti wá túnṣe ẹ̀rọ tèmi so eléyìí ìtumọ̀ rẹ̀ bákan náà òun náà ni pé gẹ́gẹ́ bí àwọn tí wọ́n bẹ láyé náà àwọn kòkè ní wọ́n ti já kàn kó lára àwọn tí ń bẹnu sàárè nítorí báwọn òsè ìgbà tó sàárè tẹ̀ tó báwọn ta jẹ́mu ní ìsìlámù tọrọ báwọn àwọn òkú wa tó ń bẹnu sàárè tó kọ́lọ́n kó ti fín kọ́lọ́n kó bá wa tẹ́ wọn kọ́lọ́n Ike sàárì tẹ̀tẹ̀ dépò pé wọ́n wà tuntun ni wọ́n wà ní àwọn sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn sùhánà wọn tààlà wípé kí ó ṣe àforíjì fún wa ẹ̀rí eléyìí òun náà ni ibi tí àtúrọ́tú alùpùpẹ̀hìnà ìjọ parí sí so gẹ́gẹ́ bí ètò wa kájọ́ tó pàdé tó ìṣẹ̀síro wa níbí ó di yọ́mọ ìgbẹ́yìn insha Allah ó di ọjọ́ Monday níbi tí a ti bẹ̀rẹ̀ sóra míì òun náà ní sóra tó sọ òun náà lábẹ́ ìwádìí ìjọba míì tó insha Allah ní ìrọ̀lẹ́ ọ̀la àti ìrọ̀lẹ́ ọ̀túnla ní mọ́sálásí wà ní ẹ̀yìn ìsọ̀tò nípàpà òun náà ní a ti máa tẹ̀síwájú pẹ̀lú tẹ̀síwò sóra tó lòun náà ìtàǹbà níbẹ̀ ìtàǹbà tó ní ọ̀tàlá wọ́n tàbí pẹ̀lú ìjọba tó ń tàbí ìjọba àwọn olùdókòwò jáde tó bá انه من ذلك عليه وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك